Náà. Wọ́n ní náà. Ibi báyìí. Náà. Wọ́n ní kí ni ìdájọ́ protest? Wọ́n ní kí ni ìdájọ́ protest nínú Islam? Ṣé ìgbàláyè ṣé àsìkò kan wà tí yẹn ti ẹ̀ lè ṣe rárá? Náà. Ìbéèrè ni protest. Bẹ́ẹ̀ wọ̀tí ó ní bí wọ́n ṣe ṣe mẹ́tẹ̀lẹ̀ àfẹ́káta sí olórí ní gbangba torí ipò tó wà táàmbá tí ń fi ń wọ́lẹ̀ ní gbangba pòsíṣàn yẹn ò máa mẹ́hẹ̀ẹ́ ẹsẹ̀ rẹ̀ ò ní rẹ̀ àti ẹnu gan ò fẹ́ tólẹ̀ láwùjọ mọ́ àfi kí wọ́n wá lo agbára tó jẹ́ pé tí wọ́n bá ní kí wọ́n lò ó yóò mú ìnira ọba àwùjọ kí ni wọ́n ṣe wá kàṣe àwọn abẹnugan láwùjọ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ bí olórí àwùjọ tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n mú àwọn tí wọ́n tí wọ́n fòye sí ẹ jẹ́ ká má pèjú ẹ wá káwọn ọmọ wa kí wọ́n borí ní skúù ìjọba wọ́n jọ ń ṣe ìjọba lé gbogbo wa lórí adẹ̀jọ́ nínú àbíbẹ̀ ẹ̀tọ́ tiwa agbọ́dọ̀ mú àwọn olórí mùsùlùmí àwọn àyànwọ̀n ó lè jẹ́ àìmọ̀tún masajid àwọn ìmáàmù mọ́ṣálá masajid wọ́n wá kọ complain wọ́n wá síkì audience pẹ̀lú ìjọba wọ́n wá bá wọn sọ̀rọ̀ ní ìdákọ́ńkọ́ protest lẹ́yìn náà but kìí ṣe protest báwọn èèyàn ṣe ń ṣe mọ́sálà àwọn àyà wa láyé òjíṣẹ́ lọ́sọ̀lá àlàsọ́lá wọ́n yan àwọn kan nínú ara wọn wọ́n lọ bójú ṣẹlẹ̀ sàtún wọ́n láwọn ọkùnrin tí kò gbogbo ládàá tán báyìí báyìí báyìí wọ́n ṣe gbogbo àlàyé ah, kí ló ìṣẹ́ lára àṣọ́lá ń sọ fún ó yìn wọ́n kí ni wọ́n ṣe bí protest ní but pẹ̀lẹ́kọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yà wa kan tó béèrè question bí níjọ́ kan kò sọ wípé ọ ó oníṣẹ́ ṣé ọkọ lè jẹ oúnjẹ ló lè jẹ nínú oúnjẹ ọmọ tẹmùpádà kò lélẹ̀ àdàpẹnu kò fi gbogbo ẹnu tàbí káńfẹ́ sọ̀rọ̀ kan pé ah ìhòhò obìnrin sọmọ pé kò ní torí pé ọba adẹ́dà kan kò lákọmọ ó ṣe ní mùsùlùmí kan lanu wàwọ̀ pé bí mo ṣe pé mo ṣe rí ni mo ṣe tán là yìí máa ń sọ̀rọ̀ ni pẹ̀lú adab pẹ̀lẹ́kọ̀ àwùjọ wa fẹ́ dàrú àwọn olórí òrí àwọn éríà kan àwọn tí wọ́n jábẹnu gan mùsùlùmí ládùúgbò wọ́n rí ewu ní kíní mọ́sílẹ̀ ọ̀rọ̀ bẹ́tìn kẹ́kẹ́ tọ́gbalẹ̀ kan wọ́n wá jókòó wọ́n yàn án fa ewu ń bẹnu kíní yòó wọ́n lọ bá wọn sọ táwọn olórí ò bá mú lò àwọn ti ṣe ti wọn wọ́n bọ̀ ń bẹ̀ níwájú ọba adédájọ́ gbẹ̀ngà alkiam tí wọ́n bá protest kò túmọ̀ sí pé nǹkan yóò pọ̀ bẹ̀ ìyẹn tí wọ́n bá ṣe ní muzahara tó ti yé báyìí nìsín mùsùlùmí a lè protest lórí aburú tí ń bá ń lọ bá ṣe protest ló ní ìlànà bẹ́ẹ̀ mẹ́tẹ̀lẹ́ mo rántí 1976-77 àwọn isu sharia ní National Assembly ń gbà yẹn crisis kan ṣẹlẹ̀ tí wọ́n pa àwọn student back. ok a Muslim students After protest àwọn tí wọ́n ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ sílẹ̀ ní òun yẹn tì síwájú òun wọ́n lè sìn sí torí pé irúlé tó ti wá mọ́ ni á ẹ̀yìn lẹ́sọ bẹ́ẹ̀ o ẹ̀mí lé tí mo ti wá ilé ẹlẹ́sìn ẹjọ́ ń lọ béèrè lọ́wọ́ wọn nílé bó o la ṣe simple èyí lẹ sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní àtẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà àwọn làwọn àgbàlagbà tàbí lọ́wọ́ àwọn àfáàní wọ́n ní ọ̀rọ̀ àpọ́nlé lẹ sọ ẹ̀kọ́ tẹ́ ẹ bá kọ́ ẹ̀kọ́ kì local government chairman ẹ̀kọ́ kì kọmíṣánná ẹ kọ́pì ọba ẹ kọ́pì gọ́vọ́nà ẹ dẹ̀ fún wa ní kọ́pì lọ sọ́dọ̀ head of state ẹ̀pẹ́ mílítìrì ní nígbà yẹn a dẹ̀ kọ́ lóòótọ́ àárín mélòó kan la lead lọ sọ́dọ̀ ilẹ̀ local government chairman ah wọ́n ṣe rí wa Najim èwo ló dé tí ò sí kọ́mọ́bà sí nìta kí ló ṣẹlẹ̀ adẹ̀ fún aláwọn kọ́pìsì wọn sáàni sọ pé a fún wọn wọn ni ẹ̀ka rẹ̀ alhamdulillah wọn dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ ṣọmẹ́kì wọn ṣiṣẹ́ lórí ẹ̀ so yàní tí nǹkan bá ń lọ láwùjọ ẹni àwùjọ tí mùsùlùmí bá wà mùsùlùmí ò gbọdọ̀ dákẹ́ káburú máa ṣẹlẹ̀ kọ́ máa wá wòrán but a gbọ́dọ̀ ṣe correction bí àwọn èèyàn ti ń ṣe ó nílànà tiwa torí ìlànà wa yẹn gan ara ẹ̀sìn wa ni torí kí lọ́ba dẹ́ kí ló jíṣẹ́ lásà kí lọ́ba dẹ́ ní kó jíṣẹ́ rẹ̀ ó ní adé orí lọ́wọ́ alábẹ̀sọ̀rọ̀ ti ana ومن اتبعني ojú ọ̀nà tèmi mo ń pèpè lọ sọ́dọ̀ ọba adẹ́dà pẹ̀lú kíni pẹ̀lú òye pẹ̀lú basira tó tẹ́ra lẹ́ protesti ẹ máa wọ́ọ̀dé àwọn tí wọ́n sára yín gan tí wọ́n ní ní àjẹ́ndà tí wọ́n wọ́n darapọ̀ mọ́ yín aburú tí wọ́n mú wá yọ́pọ̀ ju dáadáa bẹ̀ lọ ṣé bí kí sẹ́wọ̀n ti ṣe ṣe dandan ni kọjá yí pé ẹ gbọ́dọ̀ ṣe mọ̀záhárà bí wọ́n ṣe ń ṣe àwọn oríṣiríṣi nǹkan àṣáwọ̀ tó wọnú ṣe sí mùsùlùmí nù àwọn Tunisia wọ́n ṣe kí látúbọ̀ tán rẹ̀ àwọn Sudan náà ṣe kí látúbọ̀ tán àwọn tí wọ́n ṣe ti Libya tí wọ́n ti bọ̀ ń bẹ̀ àwọn Egypt náà ti tọ ọwọ́ nìsín kọ́lọ́wọ́ bá kún ọ̀yọ́ kọ́lọ́ mọ́jẹ̀ ọ̀dọ́dọ̀ wa ń bì òṣìṣẹ́ yí pé àìmú ìsìláàmù láàbọ̀ bàbá adẹ́dà ti ṣe kìlọ̀ afàtúnínú na bíbá àdẹ̀lkìtà wọ̀tàkùrú na bíbá ẹgbà apá kan tíràbọ̀ ẹ kọ̀yìn sí apá kan kí ní bí kírísíyù ìjẹpẹrẹ níbi fìlà ẹ̀ kìdínà tọ́ba màláyò tí ó mẹ́ta kí ló níjọ́ gbẹ̀ǹdẹ̀ àkíyàmá aṣẹ́dẹ̀lá azab ló fi jẹ́ pé a ni níbi táwọn ẹni rí àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ níbo táà ń bá ń ṣàdúrà fúnra wa a máa ṣètò lórí mọ́ wọ́n bá dẹ́dà kọ́ wọn máa ṣe o wọ́n jẹ́ ti wọ́n dàrú ń bẹ̀ o jẹ́ ti wọ́n dá ń bẹ̀ o bámbámbámbám a lè máa wò wípé ah, àdúrà kẹ̀ ń tí ń ṣe ń bẹ̀ kìí sí kékeré tádùá àbágbà yóò yà á lẹ́nu pé kèfèrí gan ni ó dìde ní ọmọ dìfẹ́ǹdì mùsùlùmí ara àwọn náà ní right now ibi tí mùsùlùmí ti dákẹ́ kèfèrí ní kéjìdé ní ọmọ sọ pé ah, mùsùlùmí náà ní right now ẹ̀fọ́ àwọn náà lẹ́tọ̀ọ́ tí wọ́n bá ti ṣe báyìí agbọ́dọ̀ ṣe báyìí fáwọn náà agbọ́dọ̀ ṣe báyìí fáwọn náà agbọ́dọ̀ ṣe báyìí fáwọn náà ní ọmọ kà so Allah subhanahu wa ta'ala tí ń protect ẹ̀sìn rẹ̀ ó la ọ̀nà táàgbà táàfì dáfì kìí ṣe bó ṣe wù wọ́n.